àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kalẹ́ èyí ni àgbéyẹ̀wò àwọn ìròyìn tó ń dé sétí ìgbọ̀nyín láti ìkànnì ayélujára Yorùbá Broadcasting Network YBN Olúwatóbilọ́ba Dáramọ́lá ni oníròyìn yìí ṣáájú ẹ gbọ́ púpọ̀ àwọn inú ìròyìn náà ọkùnrin kan ló ti ń ṣe apatẹnijẹ́wọ́ pé òun ni òun fi ọkọ̀ pa oníròyìn tó ń ṣiṣẹ́ fún ìwé ìròyìn Vanguard Justice Aniele tí í ṣe ẹni ọdún mọ́kànlélógójì tí ó sì ti jẹ́ àlùfáà ìjọ kan òun ló ti rí ẹ̀wọ̀n gbére he gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ni ó ti kí káàbọ̀ ìyẹn ọ̀gá DSS sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ àwọn kàràǹbà ní ajínigbé mẹ́ta kan níbi tí wọ́n ti ń gbìyànjú àti gba owó ìtanràn nípínlẹ̀ Ògùn ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti ń gbaradì fún àtúntò orílẹ̀-èdè Nàìjíríà kó tó di àsìkò ìbò ìdí rèé tí ìjọba àpapọ̀ ṣe gbọ́dọ̀ fi Sunday Ìgbòho lọ́rùn sílẹ̀ Ayọ̀ Adébánjọ ló sọ bẹ́ẹ̀ ní báyìí ẹ jókòó kẹ́ ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. lónílé lálejò àti gbogbo àgbáyé èmi kábíyèsí ọba ọlásọdé ọláònípẹ̀kun onífọ́ ọlọ́jà níkùn alákòmù ti ìlú àkòmù fi àkókò yìí rọ̀ wá pé ká bá wa gbé yorùbá broadcasting network lárugẹ tiwantiwa ní o. ẹ káàbọ̀ padà ẹ bẹ̀rẹ̀ sí ní máa tẹ YBN sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń wà lójú fọ́nrán yín báyìí láti darapọ̀ mọ́ wa lórí àwọn ìròyìn wa ọlọ́kan òjọ̀kan ó yá ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ àwọn ìgbìmọ̀ àgbààgbà ilẹ̀ Yorùbá ìyẹn Yorùbá Council of Elders YCA ni wọ́n ti rọ ìjọba àpapọ̀ láti dẹ́kun àwọn ẹ̀sùn tí wọ́n fi kan ajìjàgbara fún orílẹ̀-èdè Yorùbá ní Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho àwọn ẹgbẹ́ yìí ló ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní olú iléeṣẹ́ ẹgbẹ́ wọn tó wà ní Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ́ yìí ló fàjúrò sí bí àwọn ohun amáyédẹrùn ṣe rí ní agbègbè gúúsù orílẹ̀-èdè yìí wọ́n wá ní ṣẹ́rí lórí ọ̀rọ̀ ìtìmọ́lé Sunday Ìgbòho ní ilẹ̀ olómìnira Benin ààrẹ ẹgbẹ́ náà adájọ́ adémọ́lá bakre ní ẹgbẹ́ àwọn ò ní kọ́nu kọ́ kankan pẹ̀lú ajìjàgbara fún orílẹ̀-èdè yorùbá yìí nítorí pé ẹ̀tọ́ ẹ̀ gangan ló ń jà fún un tí ìjọba àpapọ̀ bá wa rí i pé ó ti ṣe ohun tí kò tọ́ lójú wọn ó yẹ kí wọ́n gbé lọ sílé ẹjọ́ ni kì í ṣe ohun tó tọ́ àti ohun tí ó yẹ bí wọ́n ṣe tì mọ́ àtìmọ́lé èyí tí ó wà yìí ní ilẹ̀ olómìnira Benin gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé látàrí ojúnà àti máa pèsè ààbò tó gíríkì fún àwọn ènìyàn tó wà ní tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti pe ọ̀gá àgbà àjọ dss tìpínlẹ̀ ọ̀yọ́ pé kí ó tètè ya agbára pa kí ó bẹ̀rẹ̀ sí ní tọpinpin ṣèwádìí ohun tí ó fa ìṣẹ̀lẹ̀ àbàdì èyí tó wáyé ní ọgbà àtúnṣe ti abolongo nílùú ọ̀yọ́ gómìnà ṣèyí mákindé ló sọ èyí nígbà tó ń gba arákùnrin agada alex lálejò ní ọ́fíìsì gómìnà tó wà ní Agodi nílùú Ìbàdàn ó ní òun fẹ́ kí àjọ DSS rí pé wọ́n mọ kúlẹ̀kúlẹ̀ ohun tó fa jíjá ọgbà àtúnṣe yìí látọwọ́ àwọn kọ̀rọ̀jọ̀gbọ́n onílàkàdé kan ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ àwọn karambà ní ajínigbé mẹ́ta kan o àjọ ọlọ́pàá tó wà nípínlẹ̀ Ògùn sọ wípé àwọn náwó gún àwọn afurasí ajínigbé yìí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹgbẹ́ ọmọ ogun tí wọ́n tó márùndínlógójì ti bárẹ́kè àwọn ológun tó fìkàlẹ̀ sí alámàlà pẹ̀lú àjọ sosef tìpínlẹ̀ Ògùn àwọn afurasí ajínigbé yìí ni Abubakar Sodiq ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n Ibrahim Kouaki ẹni ọdún mẹ́rìnlélógún àti Muhammad Dio ẹni ọdún méjìlélógún alūkkóró fún àjọ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn àyẹn Abímbọ́lá Oyèyẹmí ṣàlàyé pé àwọn afurasí yìí lọ́wọ́ bà látàrí ìtanilólobó kan tó kàn wọ́n lára lẹ́yìn tí wọ́n fi gbé àwọn ọkùnrin méjì kan sá lọ ní abúlé ọba ní òpópónà Ayétòrò ẹgbẹ́ afẹ́nifẹ́re ti ń gbáradì fún àtúntò orílẹ̀-èdè yorùbá kó tó di àsìkò ìbò aṣíwájú ẹgbẹ́ afẹ́nifẹ́re tí í ṣe ẹgbẹ́ yorùbá kan ìyẹn pa ayọ̀ adébánjọ ló ti sọ pé òun ṣetán o láti darí ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá fún àtúntò orílẹ̀-èdè yìí kí ìdìbò àpapọ̀ ọdún 2023 tó wáyé nítorí pé ààrẹ Muhammadu Buhari ò lè dá a ṣe rárá o Adébáyọ̀ ló sọ̀rọ̀ yìí nílùú Èkó níbi tí ó ti ń pohùn rere pé òun ti ronú lórí ọ̀rọ̀ olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ tó sọ lọ́dún 1981 nínú àtẹ̀ránṣẹ́ kan tó kọ sí Alhaji Shagari lọ́dún náà aṣíwájú ẹgbẹ́ afẹ́nifẹ́re yìí tún sọ̀rọ̀ lórí ìwà ìfitọ́mọ ènìyàn ṣe tí ààrẹ muhammadu buhari hù sí sunday igbòho àti nnamdi kanu ọkùnrin kan ló ti ń ṣe àpatẹnijẹ́wọ́ pé òun lòun fi ọkọ̀ pa Todue Salem tó jẹ́ ọ̀kan nínú àwọn oníròyìn tó ń ṣiṣẹ́ fún ìwé ìròyìn Vanguard ọkùnrin yìí tó jẹ́ awakọ̀ tí orúkọ ẹ̀ ń jẹ́ Itoro Clement ló ti jẹ́wọ́ pé òun lòun kọlu oníròyìn ìwé ìròyìn Vanguard ìyẹn tó due salem ní ọjọ́ kọkànlá oṣù kẹwàá ìyẹn oṣù tó kọjá nígbà tí wọ́n fojú awakọ̀ yìí hàn lónìí ní agbègbè kan tí wọ́n ń pè ní IRT nílùú Àbújá ìtòòrò ni òun fi ọkọ̀ òun pa sálẹ̀mù yìí ní agbègbè Màbúṣí lẹ́yìn tó jẹ́ pé nígbà tí òun gbà tán tóun rí i pé ọkùnrin yìí má ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra o òun tètè ya fi ẹsẹ̀ fẹ́ o kí ọwọ́ tó ba òun èyí ni àkójọpọ̀ àwọn àgbéyẹ̀wò ìròyìn tàṣálẹ́ òní olúwa tóbi lọ́ba dáramọ́lá lórúkọ tèmi ire o.